إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله وبا أترى لكم الله وبا أترى جنجة الله وبا fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùdójọ́ anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ kẹyàmà. lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí tí ọlọ́run bá àlìkẹ́lá yẹnu sí tí ọlọ́run bá àlìkẹ́lá tí ó gbọ́lá fún jùlọ láàrin àwọn ọ̀nà tọ́lọ́run bá àlìkẹ́lá gbọ́lá fún jùlọ lórí gbogbo àwọn kíkí tí àwọn fi ń kiri ẹni. kíkí yìí tá a bá ń kíra wa bẹ́ẹ̀ yóò máa jásí pé a ń ṣe ìbáradà ni à ń jọ́sìn fọlọ́wọ́ bá ní. nítorí pé àwọn gbólóhùn tí ó ń jáde níbi kíkí náà gbólóhùn kan ní tí ọlọ́wọ́ bá ní kẹlá yọ́nú sí tọ́lọ́wọ́ bá ní kẹlá fẹ́ràn. gbólóhùn yìí sì ní gbólóhùn ẹ̀sìn ni bákan náà àdúrà ló jásí àdúrà ló ń jẹ́ nígbà tí àbá ti ń kíra wa bẹ́ẹ̀ ó já sí wípé à ń ṣàdúrà fúnra wa nìyẹn wípé àlàáfíà ọlọ́wọ́n ba ìkẹ́ ọlọ́wọ́n ba àti ìrajẹjẹ tán ọlọ́wọ́n ba kó wọ́n bá ẹnì kọ̀ọ̀kan wa alámọ̀rí tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí a ń tan ìmọ́lẹ̀ sí òun náà ni ọ̀rọ̀ al-udhru bil jahl ọ̀rọ̀ nípa ìfóyà ní àwíjàre aláìmọ̀kan kílẹ̀ yìí wá fà á kí a fi gbé ìdájọ́ tí ẹ̀ka gbélé ẹ̀ lórí ká fi gbé kúrò lórí ẹ̀ torí pé aka ẹni yẹn sí pé kò mọ nǹkan tó ń ṣe láìda kò mọ nǹkan tó ń sọ yẹn ní nǹkan tí ó burú tọ́lọ́mọba àríkẹ́lá sí ọlọ́mọba àríkẹ́lá bínú sí. so eléyìí báyìí la gbé ẹ̀wò pé ìhàwó ni mùsùlùmí gbọ́dọ̀ kọ́ sí àwọn àlámọ̀rí yìí nítorí pé wàlíkù sàlámù rahmatulahi barakatu alámàrí yìí òun náà ní nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa ó wà lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbọ́ yẹ síwájú kó tó lè máa gbé dájọ́ lé àwọn èèyàn lórí ó wà lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa síwájú kó máa fún àwọn èèyàn nídájọ́ lórí àwọn alámàrí tí wọ́n bá ń ṣe nínú ẹ̀sìn náà bá ti sọ oríṣiríṣi àwọn ẹ̀rí lọ́pọ̀ ọjọ́ kan nínú al-Qur'an al-Karim nínú sunna nabi sallallahu alayhi wa sallam àti nínú àwọn aqwalu salaf wa sani'i salaf nínú àwọn ọ̀rọ̀ àwọn salaf àwọn ẹni tó ti kọjá lọ àti nínú àwọn ìṣesí wọn àti sọ oríṣiríṣi ẹ̀rí tó ń jẹ́ pé wáyé pé ọ̀rọ̀ yìí ń kọ ìwòye sí àyìnbáka gẹ́gẹ́ bí àwíjàre tí a fi ní gbé ìdájọ́ léèyàn lórí nǹkan tó wọlé nínú ẹ̀sìn ni. náà ibi tí a bá bá ọ̀rọ̀ náà dé òun náà ni pé àwọn alámọ̀rí ẹ̀sìn kan bẹ sọ ẹ́ sí pé a kì í fún yẹn ní àwíjàre lórí àwọn àlámọ̀rí yìí báwo làwọn àlámọ̀rí yìí ṣe rí. kí ni àwọn àgbọ́yé tó wà ní abẹ́ àwọn àlámọ̀rí yìí sílẹ̀ báyìí onìkan tí a ń gbéyẹ̀wò lọ. sọ̀rọ̀ ìsàlàyé fún wa pé àwọn àlámọ̀rí tí a ń sàlàyé yìí ká gbìyànjú kí a dé mọ́lẹ̀ dáadáa torí pé manhajú ahli sunnati wal jama'a nìyẹn ojú ọ̀nà ahli sunnati wal jama'a tí wọ́n máa ń rìn láti fi gbé ìdájọ́ léyìn lórí àti láti fi gbé ìdájọ́ kù lórí yà ẹni tí ò bá mọ àwọn eléyìí tí ò gbọ́ yín dáadáa tí ò bá gbàgbọ́ yín ẹ̀ so irú ẹni báyìí ò lẹ́tọ̀ọ́ láti máa gbé ìdájọ́ léyìn kan lórí tí ó bá dé sí so láti gbọ́dọ̀ mọ̀ dáadáa tó ó di pé a máa yọ ẹ̀já ní kóró Islam ó sọ pé a máa fi ara rẹ̀ lẹ̀ nínú Islam lórí mùsùlùmí kí ẹ má bàa wá kó sí kí ẹ má bàa wá tọrọ ara ẹ bọ wàhálà àwọn kọ̀wárì ẹgẹ́ bí jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹgẹ́ bá ti tọrọ ara wọn bọ wàhálà àwọn kọ̀wárì tí wọ́n rí jáde fún bẹ́ẹ̀ wọn. torí di pé lónìí àwọn ni wọ́n gbé àsíá àwọn kọ̀wárì jì dání níbi ìmọ̀ pé mùsùlùmí ní kéferì pẹ̀lú àwọn nǹkan tí òkè ti kúfùrù pẹ̀lú àwọn nǹkan tí ò kí ń ṣe iṣẹ́ kèfèrí àbí ọ̀rọ̀ kèfèrí àbí àdìsọ́kà kèfèrí. ìbọ̀pọ̀ àwọn mùsùlùmí ní ẹlẹ́bọ pẹ̀lú iṣẹ́ tí ò kí ń ṣiṣẹ́ ẹbọ àbọ̀rọ̀ tí ò kí sọ̀rọ̀ ẹbọ àbí àdìsọ́kà tí ò kí ṣe ẹbọ. ìmọ̀ràn rẹ̀ jáde kóró Islam lọ́nà ìtọ́ tí àwọn jabata Muhammadu Ali jabata àti àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n wàhálà yìí òun náà ni wọ́n ń báyìí ni wọ́n sì ń lọ nọ́mbọ̀ tó ń rọ kiri ká nínú ẹ̀ àbẹ̀rẹ̀ wà ní kíláàkì ọlọ́ba kó máa fọ̀nà mọ́ òkè ẹ̀ má bàa kó sínú aburú wọn aláti gbàgbọ́ yẹ dáadáa bákan náà kí á sì má bàa kó sínú aburú àwọn mùrùjíà àwọn tó ní kò sí téèyàn lè ṣe láburú tọ́ba láti jẹ́ mùsùlùmí kò sí aburú tó lè ṣe àwọn òlé irú ẹni báyìí àwọn òlé pè ní kéferì kò lè jáde kóró Islam kò sí aburú téèyàn lè ṣe kò sí iṣẹ́ téèyàn lè ṣe táwọn fi wá gbé ìdájọ́ lé lórí pé irú ẹni báyìí kọ́ o ó ti jáde kóró Islam nǹkan bá kó sínú aburú tàwọn náà káàlì bá wà láàrin gbogbo àní pé mùsùlùmí ní kéferì bẹ́ẹ̀ la sì ní fi islam rẹ̀ lẹ̀fẹ́ tó bá ti jáde kúlú ẹ̀ ṣé bá ní sí láfi ń ṣe àgbéyẹ̀wò àlámọ̀rí yìí ní ìfọ́síwọ́wẹ́. náà a ti ṣàlàyé níbi wípé àlámọ̀rí kejì nínú àwọn ẹbẹ tí a wà ní ma yandarju tahta al-masail az-za'ira kí ni àwọn nǹkan tí ó kó sí abẹ́ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn tí wọ́n ti pé àní máa gba àwíjàre àìmọ̀kan lọ́wọ́ yẹn lórí ẹ̀. lánàá ibi tá a bá rọ̀ dé òun náà ni àlámọ̀rí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti pé ó bọ́ sínú àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn tí wọ́n ti pé tí ìyẹn bá sọ pé aláìmọ̀kan ni lòun lórí àwọn àlámọ̀rí yìí àní gbà wọlé lọ́wọ́ ẹ̀. òun náà ni ọ̀rọ̀ masailu shirki akbar. الذي يخرج عن ملة الإسلام كشرك عبادة القبور من دون الله إلي لا يجلنا كجلنك عبادة القبور من دون الله عبادة القبور من دون الله كجلنك لا يجلنا سكتما تسواج لبى أرى الإمام ابن تيمية رحمه الله تعالى تيا كلانا كما قلت تيا تيا تيا بيوري هنا عارض الجهل àyàrídùn jahal tí a fà wá abulcula rashid bin abulcula tí wọ́n kọ wọ́n kọ tírà yìí bó ti pọ̀ tó lórí ọ̀rọ̀ ìtànkìdá ìjáhalu àìmọ̀kan kéne ojú tí sẹ̀ríà fi wò ó ni wọ́n kọ tírà yìí lórí ó lé ní ojú ewé ọgọ́rùn-ún mẹ́fà tí wọ́n fi kọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àfọ àgbàfà àfọwà sheikh Salih Al-Uthaymeen wọ́n sì wo tíra yìí láti bẹ̀rẹ̀ dópin gbogbo tí a fà yìí kọ síbẹ̀ ni wọ́n wò wọ́n sì fọwọ́ sí pé kí tíra náà jáde wọ́n ní gbogbo tí a yìí kọ ó wà ní ìbámu sí ojú ọ̀nà ahlu ó wà ní ìbámu sí aqidatu ahlu sunnah ló ń jẹ́ pé pé ọ̀rọ̀ tí a bá ń kà bí báyìí ọ̀rọ̀ kan ní ti Sheikh Salih al tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí wọ́n sì rọrọ̀ nǹkan o bí ó ṣe rí gan nínú ẹ̀sìn nínú àgbọ́yé ahlu sunna náà ni ó wà lákọọ́lẹ̀ yìí tí wọ́n sì buwọ́lu síra náà pé gbogbo ẹnikẹ́ni tó bá rí ojú ọ̀nà sunna tó bá rí ojú ọ̀nà sàlàfíyà sùrẹ́ níbẹ̀ ó lè karú ó lè ka síra yìí kò séwu nínú ẹ̀. náà síra náà ni a'ridul jahl a'ridul jahl òun là ń ibi tí wọ́n ti wá mú ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wa àti ká ọ̀rọ̀ yìí lánàá wọ́n wá sọ̀rọ̀ kan lábẹ́ rẹ̀ ní page forty five sí forty six wọ́n ní wa min al-mufid an nadhkura anna al-mukhalafat التي تقع في باب توحيد الألوهية wọ́n nínú nǹkan tó sàǹfààní tí kò yẹ ká má ṣàlàyé mẹ́nuba tí ó yẹ kí á má mẹ́nuba nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí nínú tó sàǹfààní tí a gbọ́dọ̀ mẹ́nuba òun náà ni pé ó kí á ṣàlàyé wípé àwọn ìyapa eléjọ́ tó máa ń ṣẹlẹ̀ níbi abala ìmọ̀ ọlọ́wọ́ ọba lọ́kan ìmú ọlọ́wọ́ lọ́kan ṣoṣo ní abala ìbáàdà kágbà yìí pọ́lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún kágbà yìí pé ìjọsìn àgbọ̀dọ̀ fífẹ́ lómi yàtọ̀ fún ọlọ́wọ́ bá nìkan wọ́n nínú àwọn nǹkan tó kó sí inú àlámọ̀rí yìí wọ́n nínú àwọn ìyapa tí ó wà lábẹ́ rẹ̀ wọ́n ní ó pé sí ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ nípa tawhidul uluhiyya wọ́n ní nǹkan mẹ́ta ló kó sábẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ashirku akbar al-mukhriju min al-milla alákọ̀ọ́kọ́ ni ẹbọ ńláńlá ẹbọ tó tóbi eléyìí tó yẹ kó ń gbé ẹ̀ jáde kó ní islam tó gbé ẹbọ ismail ọ̀nà méjì ló pín sí a ní ẹbọ a sì ní ẹbọ kékeré wọ́n ní alákọ̀ọ́kọ́ ashirku akbar ẹbọ tó tóbi al-mukhrij min al-milla tó yẹ kó yọ ìjáde kó rí islam lábẹ́ nínú àwọn nǹkan tó kó sí abẹ́ tawhidul uluhiyya lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti lè ń ṣe ẹbọ ńláńlá títí lè ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́wọ́ àbí nǹkan ìbáàdà tó ti ń fún ẹlòmíì lẹ́yìn ọlọ́wọ́ irú ẹni báyìí ti kó sí ẹbọ ńláńlá nìyẹn irú ẹni báyìí tawhidul uluhiyya rẹ ti bàjẹ́ ìsí ọlọ́run ọba láso ìgbà ọlọ́run ọba lọ́kẹ́ nínú ìbáàdà ó ti bàjẹ́ fún ẹni báyìí ó ti tún mú ẹlòmíì ó ti fi ẹlòmíì pẹ̀lú ọlọ́run ọba ó ti bẹ lòmíì kún ọlọ́run ọba ó ti bá ọlọ́run ọba wá orogún nínú ìbáàdà ìṣòro ẹni báyìí ò sọ ọlọ́run ọba lọ́kẹ́ nínú ọ̀rọ̀ ìbáàdà nínú ọ̀rọ̀ ìjọsìn mọ́nìyẹn wọ́n nínú eléyìí kàdùn aláhi ọ̀rọ̀ ìlà ẹgẹ́ bí kálọ́ máa ká máa pe nǹkan mí yàtọ̀ fún Ọlọ́hun Ọba ká máa pe nǹkan mí yàtọ̀ fún Ọlọ́hun Ọba lẹ́sọ̀ pé ń tọrọ nǹkankan lọ́wọ́ nǹkan yẹn nínú àwọn kan tẹ́ pé ẹ̀dá ò ní kápá àti fún yàn fún Ọlọ́hun Ọba nìkan bí kí a máa tọrọ àlàáfíà lọ́wọ́ yàn bí kí a máa tọrọ ọmọ lọ́wọ́ yàn bí kí a máa tọrọ a ẹ ma tọrọ oríṣiríṣi àwọn orin tó ẹ gbọ́ lọ́wọ́ bá àdékẹ́ lẹ́nìkan ló lè ṣe kí ẹ máa tọrọ ẹ lọ́wọ́ ẹ̀yà kí ẹ lọ́wọ́ ẹ̀yà pé kí ẹ lọ́dọ̀ ẹ̀yà pé kọ́rọ̀ kọ́sọ̀ di olówó eléyìí báyìí ò sínú tàbí ká máa bẹ èèyàn ká máa pẹ̀lú ìyàtọ̀ fọlọ́wọ́ bá kíkó yọ ní kúnnù wàhálà àdúrà ẹ̀hìn ìlà awi zabṣe lahu àbí kí ẹ máa dú kí ẹ máa dú ẹran kí ẹ máa dú nǹkan fún nǹkan mẹ́yàtọ̀ fọlọ́wọ́ bá awi naziri lahu àbí kí ẹ máa ṣe ẹ kí ẹ máa jẹ́jẹ́ fún nǹkan mẹ́yàtọ̀ fọlọ́wọ́ bá. inú kan tó bọ́ sí abẹ́ tawṣídùn olùhíyà lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì àṣírkùn òun náà bọ́ sí abẹ́ tawhidul uluhiyya ashirkul asghar wa yadkhulu fihi al-khafi wọ́n ní nínú kan tó kó síbi abẹ́ ashirkul asghar òun náà ní ẹbọ tó pamọ́ ashirkul khafi ẹbọ tó pamọ́ gẹ́gẹ́ bí alḥalfu bi ghayri Allah alḥalfu bi ghayri Allah ta'ala gẹ́gẹ́ bí kí a máa búra pẹ̀lú nǹkan míì yàtọ̀ fún Ọlọ́run ba gbogbo ẹnikẹ́ni tí bá ń búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ fún ọlọ́wọ́ ba irú ẹni báyìí ti ṣẹbọ kékeré nìyẹn lójú àwọn sọ pé mo fà nábì búra ànábì màmá ni mo fi búra ẹbọ ni ẹbọ kékeré ni mo fi ìyá mo fi bàbá mi àti ìyá ni mo fi búra mo fi kábàárí ànábì mo fi búra mo fi ilẹ̀ búra ilẹ̀ ilẹ̀ ilẹ̀ táwọ̀sùn mo fi búra sí kìnnì kan ni mo fi búra sí yàtọ̀ fún ọlọ́ọ̀ba kódà mo fi kàába búra ilé ọlọ́run kàába mo fi búra eléyìí báyìí ṣáṣù mi lẹ́yìn ìlà ẹ̀bọ kékeré ni nínú ẹ̀bọ kékeré lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó kó sí abẹ́ tawhidul uluhiyya nìyẹn ẹlẹ́ẹ̀kẹta zọrọ iyo ṣírkì zọrọ ìṣirkí wọwọsọ ìlúhu àwọn nǹkan tí máa ń múni lọ síbi ẹbọ àwọn nǹkan tí ó máa ń múni lọ síbi ẹbọ àti àwọn okùnfà tí máa ń múni lọ síbi ẹbọ àwọn nǹkan tábí ti àtẹ̀gùndọ́ síbi ẹbọ sèlè ìbáyìí náà ó bọ́ sábẹ́ tàwíṣẹ́ ìdòlòmíyà wọ́n ní gẹ́gẹ́ bí àpèjúwe mísìlú مثل التبرك بالصالحين مثل التبرك بالصالحين wọ́n nírú àpèjúwe léyìí ó ní kí ọlọ́mọ wà lùbáríkà pẹ̀lú àwọn ẹni rí ọlọ́mọ wà lùbáríkà pẹ̀lú àwọn ẹni rí ká máa fi àwọn ẹni rí ká máa fi wọ́n wà lùbáríkà pé ọlọ́mọṣà wọ àlùbáríkà ọlọ́mọṣà wọ ọlá àlùbáríkà lágbájá ọlọ́mọṣà wọ ọlá àlùbáríkà bàbá rẹ̀ àtìyá rẹ̀ síbẹ̀ nídìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàbárùkù bí sọ̀lẹ́hìn ìmọ̀ wá okùnfà àlùbáríkà látara àwọn ẹni rẹ̀ eré báyìí nínú àwọn zọrọ iyo ṣírkì wọ̀wọ̀sà ìlú nínú àwọn nǹkan tó máa ń múni lọ sí ibi ẹ̀bọ lọ́wọ́ òun gẹ́gẹ́ fúnra òfin ṣẹbọ iṣẹ́ ìgẹ́gẹ́ fúnra òfin ṣẹbọ bẹ̀t ó lè gbé yẹn lọ síbi téèyàn mọ̀ wá lọ bọ àwọn ẹni yẹn téèyàn mọ̀ wá lọ gbé ìwọ ọlọ́wọ́ bá fún wọn ó lè padà lọ lídìí yẹn síbẹ̀ àmọ́ iṣẹ́ ẹ̀gẹ́gẹ́ fún rẹ̀ ká wá àlùbáríkà pẹ̀lú àwọn ẹni rẹ̀ káfí wọ́n káfí wọ́n wá àlùbáríkà ṣé bá ní sèyí iṣẹ́ ìgẹ́gẹ́ fún rẹ̀ iṣẹ́ dídá ni kò ń ṣe ẹbọ òun ẹni wọ́n yìí. Naam, wàrúkọ̀ wàtàmáìlì, àrúkọ̀ wàtàmáìlì. ká máa ṣe rúkìá lélẹ́yìn tí ò bá ṣẹ̀ríà mu lọ́nà tí ò bá ṣẹ̀ríà mu sórí àìsí yìí so min wasa'il shirki nínú àwọn kò fẹ́ bọ́ lọ́wọ́ bákan náà àtàmáìm ká máa so nǹkan mára ká máa so nǹkan kọ́lé ní àwọn nǹkan tí ò bá ṣẹ̀ríà mu eléyìí báyìí nínú wasailu ṣírkì ló wà ṣíra ní ti sọ gbogbo eléyìí wọ́n ní àwọn ní kàrúkọ wọ́n ní wàrúkọ wàtàmá ìmí ọ̀hán yìí ní mashru'ati gbogbo eléyìí náà wọ́n nínú nǹkan tó bọ́ sí abẹ́ tawhidul uluhiyya ni. nàbí táwọn lọ ní pé wọ́n ní wàlkísù alkísù alawwal ìran alákọ̀ọ́kọ́ nínú tí a kà yìí ìyẹn ni pé ẹbọ ńláńlá ló mú oníjáde kó ní Islam wọ́n ní يدخل ضمن المسائل الغائرة بخلاف القسم الثاني والثالث wọ́n ní ọ̀rọ̀ ẹbọ ńláńlá tó gbé ẹ̀jáde kó ní Islam òun kó sí inú àwọn àlámàrí tó hàn àwọn àlámàrí tó hàn táà ní máa fún èèyàn ní àwíjàre aláìmàkálé lórí bìkìláàbù ismi sani wasali wọ́n ní yàtọ̀ sí àwọn òun yàtọ̀ ìdájọ́ rẹ̀ yàtọ̀ níbi ìhàn sí àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́kẹta ìyẹn ní pé ẹbọ kékeré àti àwọn kò fẹ́ bọ. wọ́n ní wọ́n ní báyìí lùlẹ̀mẹ́ wọ́n ní àwọn apá kan àwọn àfa wọ́n kà sí mímọ́ yóò ẹ̀mẹ̀rù fíhì bìl wọ́n ka àwọn ọ̀rọ̀ ẹbọ kékeré àti òfófó ẹbọ yìí wọ́n kà sí nǹkan tó yẹ sí pé wọ́n kà sí ara wọn nǹkan tó yẹ sí pé á yẹn ní àwùjẹrẹ aláìmọ̀kan lórí ẹ̀ lè kọ̀fá ìhì wọ́n nítorí pé nǹkan yìí nǹkan tó pamọ́ ni. fadlan an anna sahibahu la yakfur wọ́n ní kájà tó wá sọ yìí pé wọ́n ní àwọn nǹkan yìí wọ́n kà sí ara wọn nǹkan tó yẹ sí pé ó pamọ́ tá a fún yẹn ní àwùjára aláìmọ̀ká lórí ẹ̀ tá a bá rí ẹ̀sìn búra pẹ̀lú nǹkan mí àtọ̀fọ́ náà wọ́n bá ń ṣe. àfúláwíjàre pé ó ṣeé ṣe kọ́ mọ́mọ́ pé kò tọ́ láti búra pẹ̀lú nǹkan mí àtọ̀fọ́ náà ọba ó ṣeé ṣe kọ́ mọ́ gbàgbọ́ yẹ pé ìbúra pẹ̀lú nǹkan mí àtọ̀fọ́ náà ọba ó ti ń mú ìrẹ́ ẹbọ kékeré ó ti ń kó sínú nìyẹn so wọ́n ní irú àbí ká lọ máa ṣe tàbárù ká lọ máa wá àlùbáríkà lẹ́yìn di orípa àwọn ẹni rẹ̀ àbí lára àwọn ẹni rẹ̀ èyàn lè má mọ̀ yìí pé nínú àwọn okùnfà ẹbọ lọ́wà ṣé báyìí sì yìí òun ló ṣe okùnfà ẹbọ tó dórí rẹ̀ lásìkò ànábì Nuh alayhi salatu wassalam wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'an wa la yaghutha wa ya'uqa wa nasra àwọn ẹni tá a kà yẹ ní ire ni wọ́n ìgbà tó kú níṣẹ́ tọ́lù wá bá àwọn èèyàn wọn pé ẹ má gbàgbé àwọn bàbá bàbá tó ti kú o báwa náà ṣe máa ń kà wọ́n lọ́rin yẹn àti láwọn ilẹ̀ Yorùbá káàkiri àti láwọn gbogbogbò àwọn ìlú náà ẹ ń gbàgbé bàbá wa kíní bàbá wa kíní bàbá wa kíní kan bàbá wa nítàlẹ̀ kíní bàbá wa lókè kíní ẹ má gbàgbé wọn o ṣètọ́ nínú àwọn abáwọn rẹ pé látàzàrú nà wá jà ẹ má pa wá dú tí o ẹni ni tó kú ẹ má pa tí o wàlá látàzàrú nà wá jà wàlá sùwárà suwaid ẹ má pàtì wàlá yahud yahud ẹ má pàtì wàyà ẹwù ẹ má pa yàẹwù kùtì wà nọọsù ẹ má pa nọọsọrọ ẹ má pa nọọsùrùtì wà nọọsọrọ ẹ má pa nọọsùrùtì ẹ má gbàgbé wa o ẹ ẹgbẹ́ bí olórí kan náà ṣe ẹgbẹ́ bí olórí kan náà ṣe ẹ má gbàgbé ṣé ewu ada bàbá mi ò ní mi máa la gẹ́gẹ́ irú nǹkan wo náà làwọn náà ń sọ fún wọn <laughs> ṣé bá ní ti pé tẹ́ ẹ bá ti lọ sí kíní ẹ lọ máa ibi sàárè wọn ẹ má gbàgbé bẹ́ẹ̀ ẹ máa lọ sí ọ̀dọ̀ bàbá wa kàmálì ẹ máa lọ sí bàbá wa kòkè òkò béèrè bàbá wa jọ́ngọ́lọ̀ bàbá wa ẹlẹ́hà bàbá wa nísàlẹ̀ kòtò bàbá wa ní bàbá wa ní gíríngísù bàbá wa ní ẹ so bàbá wa ní ẹ máa wá ka gbogbo ẹ ẹ má gbàgbé wọn o àwọn ẹni ọlọ́run ẹ bàbá wa ṣé wa ní ní ẹ má gbàgbé wọn ẹ má lọ bí sàárè wọn ẹ má wá ìbáríkà mẹ́ẹ̀ àwọn abúlálà ẹ̀mọ́ gbàgbé wọn. so yìí báyìí bí ṣe tọ́ ṣe sọ fáwọn tọ̀hún náà nìyẹn pé látàzàrúnà wàkọ́ọ̀lù látàzàrúnà àlì hàtàkùn wà látàzàrúnà wàjáwọn wà látùwà ẹ̀wọ̀n wà láyàwó sàwàyà yóò kọ̀ wà náà sọ̀rọ̀ ṣé bá rí tèyí. àwọn nǹkan wọ̀nyí ó lè mú wa débi pé àlọ́ máa bọ̀ àwọn bàbá wa báyìí àwọn èèyàn jẹ̀ tí ń bọ wọn lónìí pé báyìí sí ìgbà tí nǹkan yìí sì bẹ̀rẹ̀ kìí ṣe pé àwọn tọ̀hún ń bọ wọ́n bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn. náà níta fà níta kà lọ ni pé àwọn tí bá ń wá àlùbáríkà kí èyí ṣe pé wọ́n ń pe àwọn wọ̀nyí o kí èyí ṣe pé wọ́n ń pè wọ́n gàgà wọ́n kàn ń wá àlùbáríkà lára wọn ni wọ́n kàn rẹ́ fi wọ́n ṣe okùnfà àlùbáríkà ni kò ní báyìí nìyí so wọ́n lè má mọ̀ wípé nǹkan táwọn ń ṣe yìí nǹkan tí ò bá islam mu ni wọ́n ní nítorí ẹ̀ àwọn àlámọ̀rí kan tó pamọ́ ni sọ pé kódà ó pamọ́ ni pé níjọ́ sẹ́lẹ̀ mi bá ń gbọ́ báyìí yóò ní á ah! ah, àwọn ọmọ yìí tó ní àwọn ẹni wọ́n tó láwọn bàbá kàmá ní ẹsẹ̀ ní eré ní táwọn wí kọ́ o àwọn tó ní àwọn ah, bàbá wọ́n lára ẹ̀jẹ̀ ẹ̀dá mọ̀ ọmọ kéwu ẹ̀dá kò ń gbò láwí báwọn torí ọ̀tọ̀ ní tẹ́ máa sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn èèyàn máa sọ nítorí pé láti lè láti èèyàn sí nǹkan téèyàn máa ń sọ náà ni so àwọn èèyàn máa pa oríṣiríṣi rọ sí ibà nísìnyí sùkọ́nà bá kó náà kú mẹ́. náà mi táwọn fa ìdá ẹ̀fọ́ ayọ́ mẹ́rin pé wọ́n ní àwọn nǹkan wọ̀nyí nǹkan tó lè pamọ́ sáwọn èèyàn ni so nítorí àáfún yẹn ni ẹsí ìdá aláìmọ̀ká lórí ẹ̀ wọ́n ní wọ́n ní wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí pamọ́ wọ́n ní bákan náà ni wípé àwọn ọ̀rọ̀ yìí gan tó wà ní àwọn àlámọ̀rí ẹni tó bá ṣe gan òdì kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé kọ̀kọ̀ òdì kèfèrí àwọn táwọn sọ ni pé àgbóyè gan pamọ́ irú nǹkan báyìí tá a bá rìn ẹ̀ tó ń ṣe ní tí ìgbẹ́dàjọ́ lórí kódo ní gíga ní tí ìgbẹ́dàjọ́ lórí kódo ẹlẹ́ṣẹ̀ nítorí pé nǹkan tó ẹ pé àgbóyè ẹ̀sìn kìíní àgbóyè ọ̀hàn ni ẹgẹ́ bí ọ̀rọ̀ ẹbọ ńláńlá bó ṣe hàn sọ wọ́n irú àwọn nǹkan àwọn afáà ní ẹ fún yẹn lẹ́sí ìsà ìmàkà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ẹbọ kékeré àti àwọn àzàrọ̀ ihò ṣíríkì wàwàsà ìlùhù wọn lá fún yẹn ní àwíjàre aláìmàkà lórí ẹ̀ sọ bá rí sí wọ́n ní wọ́n ní pàápàá jùlọ nǹkan tó wà ní kọ̀yọ̀jáde kúrò islam lè annaha laysat min nawaqib islam wọ́n ní tó gbogbo àwọn nǹkan kò sí àwọn tí ń ba islam jẹ́ bẹ̀tí wọ́n ní àwọn jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tẹ́jọ́ kọ̀wárì tẹ́kẹ̀ ń pè ẹ́ ń bíbí ní ọbọ̀ ti wù wọ́n yìí àwọn gbà yìí pé owó dáhùn yìí ọyọ̀ jáde kúrò ìsìlámù wọ́n ni ẹ̀mí dáhùn lọ́wọ́ kí ni ọ̀yá ẹ̀kọ́ ní ìsìlámù ètò ìmọ̀ mi ń ṣe àgbàkọ̀ bá wà fà yìí lẹ́nu ìwọ́n ṣe àgbàkọ̀ bá wà fà òun ṣe àgbàkọ̀ bá wà fà síra ni òun ṣe àgbàkọ̀ bá wà fà sún náà bẹ́ẹ̀ ni bí àwọn bí àwọn oníbídà ẹgbẹ́ rẹ̀ àwọn kọ̀wárì lọ́sẹ̀ máa ń fún mọ ẹwú yà náà nìyẹn bẹ́ẹ̀ sàgbàpọ̀ búburú àgbáyà àwọn sọ̀hábà náà nìyẹn tí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu tí wọ́n gojú àìdúró dédé àìgbẹ́sìnyé àìdúró lórí ìlànà nẹ́bí yìí máa ń sójó tó gojú ẹ̀wọ̀ àwọn sọ̀hábà tọ́rù pa wọn làwọn láyà ẹ́ bọ́n ṣe báwọn náà ṣe ńlá ńlá ṣe bọ́n ṣe fáìlì bẹ́ẹ̀ ni sàgbákò fáwọn sàhábà àwọn sàhábà nìyẹn wọ́n sàgbákò fún abdullahi ibn amr ibn al-as abu musa al-ash'ari gbogbo àwọn sàhábà pátá àwọn sàhábà yìí wọ́n sàgbákò fún wọn. sèrè ní sèyí wọ́n sì àgbákò fún wọn. bẹ́ẹ̀ náà ni wọ́n náà ló ń sàgbákò fáwọn àbá sunna. kó dára jẹ́ bẹ́ẹ̀rẹ̀ káwọn oníbíjà àkàmájídé ni o kàmá sàgbákò fún ní sunna. gbogbo wọ́n yapa lórí ẹ̀ so eléyìí báyìí lọ́dọ̀ tí wọ́n wọ́n ń pè yẹn kèfèrí lé lórí àmọ́ alùsùn náà jẹ̀mọ́ àwọn kì í pè yẹn kèfèrí lórí àwọn àlámọ̀rí ta kàyí òun náà ni ṣéèkì yìí sọ yìí ṣéèkì Fawzani ti buwọ́ lù ṣéèkì yìí ti kéré ṣe bó ṣe wà nù tí àwọn àfa súnà nìyẹn kìí ṣe àkéde tíra yìí nìkan lórí bẹ́ẹ̀ bó ṣe wà nínú tíra àwọn àfa súnà nìyẹn kò ń ṣe léyìn nìkan ṣéèkì ní wọ́n ní rájí fi hádì àkọ́sà wọ́n ní sábà fẹ́ mọ ọ̀rọ̀ tí mo ń sọ yìí kó lè bá ọ̀rọ̀ fẹ́mi nìkan kọ́ mo dá èmi kọ́ mo dá mo wá àwọn òkè ń sọ̀rọ̀ àwọn àbá súnmọ́ òkè ń sọ̀rọ̀ kọ́ mọ́ níbi tẹ́ ti mú kìí sọ̀rọ̀ tó máa mú tó kìí sọ̀rọ̀ tó máa sọ tó yẹ pé òun ní ń dá Kùránì gbọ́yé fúnra ara rẹ̀ ní ń dá àdìsí túbú rẹ̀ sórí ìfẹ́nu rẹ̀ àwọn àbá súnmọ́ òkè ṣe báyẹn ṣé báyìí ti yìí àlẹ́ ìlú mi sí ìmọ̀ àmọ́ǹgbani àgbàlọ́dọ̀ àwọn tó ṣáájú wa pé bí báyìí ni nǹkan ṣe rí láti mọ̀ pé bó ṣe rí nìyẹn nǹkan pè ní mọ̀ ni pé n tí àgbà wípé bí nǹkan ṣe rí lélẹ́yìí tá a fi mọ̀ pé ẹ ẹ ṣé bó ṣe rí lélẹ́yìn àgbàni àwọn náà gbàlọ́dọ̀ àwọn tó ṣáájú wọn àwọn náà gbàlọ́dọ̀ àwọn tó ṣáájú wọn àwọn náà gbàlọ́dọ̀ àwọn tó ṣáájú wọn tó fi lọ́dọ̀ àwọn sọ̀hábà táwọn sọ̀hábà náà fi gbà látọ̀ dà nábì sallallahu alaihi wasallam bíi tẹ́láfì àmọ́ ń gbani. so wọ́n ní kẹ́rin báwọn pé nǹkan táwọn sọ yìí kìí sọ̀rọ̀ kẹta wọn gàdá hun wọ́n ní ká lọ wo wọ́n ní ká padà sínú tíra wọ́n nínú àwọn pípẹ́ táwọn sọ ìká padà sínú Fathul Majid sharh kitab at-tawhid wọ́n ní ká padà síbẹ̀ á bá ọ̀rọ̀ yìí bẹ̀. bákan náà ká padà síbi Taysir al-Aziz al-Hamid sharh sharh kitab at-tawhid. sọ wọ́n ní ká padà sínú tíra yẹn tẹ̀síìrù azizi hamid sharh kitab tawhid sàwọn tíra wọ̀nyí wọ́n ní kálọ̀ wò abba wọn tí àwọn sọ yaba ń bẹ ní fọsíwẹ́wẹ́ rọ́ọ̀jì fi hadhihi al-aqsama rọ́ọ̀jì fi hadhihi al-aqsami fath al-majid sharh kitab tawhid àti tẹ̀síìrù azizi hamid sharh kitab tawhid abba wọn yìí tí wọ́n sọ yaba ń bẹ náà nítẹ̀síwájú lórí àwọn alámọ̀ نعم، nínú àwọn àlámàrí tí ọjọ́ tí tó kó sí abẹ́ àwọn àlámàrí tó hàn táà ní máa fún ẹ ní àwíjàre lórí ẹ̀ òun náà ni wàsọ́ọ̀fù rẹ̀ ìbáàdàtì ẹ̀dá gbé látòkè kàṣírkì ìbáàdàtì tòbórí min dunillah àti kàyẹ́lánà wàsọ́ọ̀fù ìbáàdàtì lè bákan náà ká máa gbé ìbáàdà kúrò lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ká máa gbé fẹ́lòmíì yàtọ̀ fún ọlọ́wọ́ ọba ilé báyìí nínú àwọn àlámọ̀rí tó hàn ní. kàdùnà ẹgẹ́ bí ká máa pè nǹkan mí yàtọ̀ fún ọlọ́wọ́ ọba wà nàzìrì àti ká máa ṣèlérí fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́wọ́ ọba. wàkọ̀ nọ́sọ̀ annaha mina shirki akbar sheikhul islam ibn taymiya wọ́n ní sheikhul islam ibn taymiya náà sọ wípé nínú ẹ̀bọ ńláńlá بكنا والإمام الشوكاني في Ṣaukani النظيف. dúrì nàbí wọ́n ní bákan náà ìmáàmù Ṣaukani náà sọ bẹ́ẹ̀ wípé nínú ẹbọ ńláńlá lọ́wọ́ nínú tí wọ́n sápè ní àdúrù nàbí. bákan náà wàṣíhù ishaq ibn abdulrahman wàṣíhù muhammad bin abdulwahab wàṣíhù suleiman bin abdullah alusheikh wàhayruhu gbogbo àwọn àfáàtà kàyí àwọn náà sọ ni o nínú àwọn ẹbọ ńláńlá nìkan yìí wà alámọ̀rí ẹlẹ́kẹta tó bọ́ sí abẹ́ tó hàn òun náà ni al-masā'ilu al-ma'lūmatu min ad-dīn bid-darūrah àwọn alámọ̀rí ẹ̀sìn tó jẹ́ sí pé ọ̀rọ̀ ẹ̀yẹ ní ká ti mọ̀ yí pé nínú ẹ̀sìn lọ́wà àwọn alámọ̀rí ẹ̀sìn tó sí pé èyẹ ti gbọ́dọ̀ mọ̀ yí pé lára ẹ̀sìn lọ́wà irú àwọn alámọ̀rí báyìí nínú àwọn nǹkan tó hàn ní. àwọn bá sá àbí àwọn kan tán pè ní àṣọrọ ìyàwó yọrọtà mùtàwátìrọ àwọn àwọn ṣẹríà àwọn òfin elétọ hàn tó yìí jẹ́ sí pé àwọn ẹ̀rí tó gbé wá àwọn ẹ̀rí mùtàwátìrì ni. irú àwọn àlámọ̀rí báyìí kàṣọláwátì kọ́ms wọ́n ní àpéjúwe irú ẹni àwọn ọ̀run àwọn ọ̀run wákàtí márùn-ún wa. irú àlámọ̀rí tó hàn nínú ẹ̀sìn ni wọ́n ń gbé ànímọ̀ ọ̀rọ̀ zaka yíyọ nínú àwọn alámàrí tó ń pé màálù mẹ́tò mi nàdí níbi gbọ̀rú rọ̀ gbogbo èèyàn ló ti gbọ́dọ̀ mọ̀ wípé lára ìsìlámù lọ́wọ́ àbẹ́ni tó wọ ẹnìkan wọnú ìsìlámù lónìí kọ́ ọmọ kọ́ aṣọ fún ọ̀rọ̀ pé zaka wà nínú ẹ̀sìn ẹ̀rí pé alámàrí alámàrí tó hàn ní ipe lára ẹ̀sìn lọ́wọ́ ìrun wákàtí márùn-ún alámàrí tó hàn ní pé màálù mẹ́tò mi nàdí gbọ̀rú rọ̀ ni kí n tá a ti mọ̀ ni tó yẹ pé a ti mọ̀ pé lára ẹ̀sìn lọ́wọ́ ni walhaj gẹ́gẹ́ bí hajj ṣíṣe wasiyam àwẹ̀ gbígbà wàtàṣírímì fọwáṣì àti ìṣe àwọn ìwà àbàjẹ́ ìṣẹ́lẹ̀wọ̀ fún wa gbogbo àwọn nǹkan láti ọ̀pẹ́ lára ẹ̀sìn lọ́wà kazina gẹ́gẹ́ bí ìzìnà ṣíṣe walhamri àtọtí mímu àwọn máa yù sámá bilmaelumi minadini bidoruro àbáwọn nǹkan tó máa ń pè ní àwọn nǹkan tá a ti mọ̀ ìpàdé ọwà lára ẹ̀sìn fala udra bil jahli fi hadha an-naw'i wọ́n nírú nǹkan báyìí kò sí àwíjàre aláìmọ̀ká lórí ẹ̀ illa náà àwọn kan tá a tún gbọ́dọ̀ kíyèsí eléyìí gbogbo àwọn ọ̀rọ̀ táwọn wíwọ̀ yìí táwọn sọ wípé àní máa fún yàn ní àwíjàre aláìmọ̀ká lórí ẹ̀ ẹja tún de kínní yìí ẹja tún débi tá a dé yìí fún un. hadithu ahadi bil islam àyàfi tá a bá rí pé ẹni tó lóun sáyìn mọ̀ká nípa àlámọ̀rí kódà kọjọ́ àbójórí ọ̀rọ̀ àwọn tá a ti ń kábọ̀ alimẹsáyìn màálùmá tó bẹ̀rẹ̀ jíìnì bí gbọ̀rú rọ̀ tá a ní àti gbọ̀rọ̀ ọ̀pá rẹ̀ sí lọ́wọ́ wọ́n ní tàbá rí pé ẹni tó yẹ pé ó sáyìn màkà nípa rẹ̀ yìí àdídù ahẹ́dín bí islam ẹ̀tọ́ ẹ̀sẹ̀ gba islam ni sàǹfẹ́ tó ẹ̀sẹ̀ gba islam kò tí ì mọ ìfọ́síwẹ́wẹ́ kò tí ì mọ nǹkan tí wọ́n pè ní islam tó bá yẹ ló sáyìn màkà òun ló sọ pé à òun ni ó ṣe nǹkan kan nínú àwọn àlámọ̀rí àfúnlẹ̀ sí ti pé eléyìí tẹ̀sẹ̀ bẹ̀sẹ̀ ní tètè mẹ̀sìn Afu yẹn ni awujara láì màkà lórí ẹ̀ àwọn mẹnasa abibadiya ti bá ìjà kọ̀ndíṣẹ́ lẹ́ẹ̀kejì ni pé bọ̀ẹ̀dẹ̀gbà islam amẹ́rìndí tó dàgbà sí bàdíyà tó bá ìjà ó dàgbà sí ìlú kan tó jìnnà sí ìlú islam oko tó jìnnà sínú gbòòrò tó jìnnà síbi àwọn tí àwọn ìlú tó ń pè àwọn gbòòrò tí alámọ̀rí àti ti fọ́nká ibẹ̀ lòun ti dàgbà kọ̀dá kan mọ̀ irú ẹni báyìí á fún ní àwíjàre aláìmọ̀ká ni kò sí iye báyìí sì kódà lórí àwọn àlùmọ̀sá ìlú ìtọ̀ ìrọ̀ lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn ẹni táwọn àyè máa gba àwíjàre rẹ̀ lẹ́tọ́ ẹ kó wà láwùjọ níbi tí ìmọ̀ká ẹ ti fọ́nká ibi tí gbogbo èèyàn ti ibi tó yẹ pé rọ́ọ̀lìwù náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́mọ ìpín nǹkan ìyá rẹ̀ sí lọ́wà bíi ninety percent ninety five percent àwùjọ gbà wọ́n mọ̀ ìpa rẹ̀ sí lọ́wà tí wọ́n wá lọ́ọ̀mọ̀ a lọ́wọ́ tiẹ̀ ó ń gbé láwùjọ àwọn tó yẹ pé ìmọ̀ fọ́ká láàrin wọn àlámọ̀rí ẹ̀sìn ó fọ́ká láàrin wọn tó ọ̀pọ̀lọpọ̀ gọ̀ọ̀rọ̀ wọn ló mọ̀ nípa kiri ìwọ ló mọ̀ àmì tó yẹ pé gba ìsìláàmù ni tó pé òun sì ń gba ni a lè gbà yẹ ẹgẹ́ bí lọ́dọ̀ rẹ̀ àbẹ́jọ́ sí oko tó jìnà sí ìlú tó jìnà tí ìsìláàmù ti dàgbà wọ́n nírú àwọn kí a kíyèsí àwọn nǹkan wọ̀nyí kó tó di pa máa gbé ìdájọ́ léèyàn lórí akọ máa rú èèyàn tí ń sọ̀rọ̀ náà àbí rú èèyàn tó kó sí nǹkan yẹn akọ yíyẹwò akọ yíyẹwò dáadáa náà ṣé kìí ṣe ń tọ́ ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù tí ó mọ̀kan ni ṣé kìí ṣe ẹ̀ńtọ́ ẹ pé ibi tó dàgbà sí gan ojú dúdú mẹ́ ojú dúdú mẹ́ pátápátá gan so irú àwọn èèyàn báyìí á mọ̀ fún wọn láwùjọ fọyín ìdáru ilẹ̀ ẹ̀dẹ́mi ìbàlá irú àwọn báyìí á fún wọn aláìmọ̀kan á fún wọn ní àwùjẹ aláìmọ̀kan ilẹ̀ ẹ̀dẹ́mi ìbàlá nítorí pé iṣẹ́ òdodo wọn àlàyé ẹ̀sìn òdodo wọn wà ẹ̀dẹ́mi ìmkàníyàtì mìíràn ta'allum bákan náà kò rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ ibi tí wọ́n wà ibi tó yẹ fẹ́ kẹ́kọ̀ọ́ gan wọn lè rẹ́kọ̀ọ́ kọ́ ni ojú wọn ti dúdú wọn àmọ́ ẹgbẹ́ nìkan bẹ́ẹ̀ nìkan wọn àmọ́ pé ìgboro kan bẹ́ẹ̀bì kan táwọn ti lè lọ ṣégé o táwọn ti lè lọ wádìí ẹ̀sìn àwọn rò pé gbogbo tí ẹ̀sìn sọ kọ̀kọ́já táwọn gbọ́ yẹn nínú oko ibi tán wà wọn nínú àwọn èèyàn báyìí wọn láfún wọn láwùjáre láàyè mo jẹ́rọ di jáàlì kìí ṣe pé nítorí pé gàjà láìmọ̀kan láfi fún wọn láwùjáre àmọ́ nítorí pé a rí wípé iṣẹ́ òdọ́dọ̀ wọn bákan náà a rí wípé kò rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n dàgbà sí torítorí ẹ̀ láti wò pé àà ah, ah, àwọn nǹkan tó lè gbé àìmọ̀ká kúrò fún yín àwọn nǹkan wọ̀nyẹn ó bọ́ fún yín àwọn nǹkan tí ó lè wà pẹ̀lú yín tàbí sọ pé ẹ̀ kì í ṣe ẹni aláìmọ̀kan ó ti bọ́ fún yín kì í ṣe ẹni tó ń pé ó wà ní gbòòrò ibi tó rọrùn fún láti kẹ́kọ̀ọ́ òun ló jókòó tẹtẹrẹ òun lẹ́yìn tó gbà pẹ́sì ọ̀kan òun. sòwọ́n délé báyìí ìtọ́pàá tá a wọn láwùjọ rẹ aláìmọ̀kan ni ẹ̀ kì í ṣe kẹ́ báyà àìmọ̀kan nìkan tí ó lè jẹ́ ntí ó lè sọ wọ́n di aláìmọ̀ká lára wọn. wọ́n nípa iná jahla máa imkaniyati àtàlùmí laysa udran fi hadhihi al-masail. wọ́n ní lórí àwọn àlámọ̀rí tá a kà yìí wọ́n ní kí a sọ pé aláìmọ̀ká lòun tó ti kó rọrùn fún láti kẹ́kọ̀ọ́ wọ́n ní kì í ṣẹ́kíìzì o kí a sọ pé aláìmọ̀ká lòun káàdì bíi pé irú ẹni báyìí ọ wà níbi jẹ́ pé wọ́n ti ń ṣe wáàsí wọ́n ti ń kọ́ ìmẹ̀sìn tọ́jú kọ́ àwọn èèyàn ní kéwú láti gbẹ́sùn yé òun ló jòkó tí ò lọ wọn lórí ẹ̀mẹ́ tó bá wọn sọ pé aláìmọ̀ kan lòun wàhálà yà ní fúnlẹ̀ síìs mílíọ̀nù èèyàn lọ́jọ́ sí pé yóò máa kọjá níbi dájú ṣe wá sí ẹlẹ́fẹ̀ẹ́ àwọn eré ẹja rẹ àwọn sàlámà lẹ́kùnù ọ̀hún aláìmọ̀ kan ní ọ́ aláìmọ̀ kan ní ẹnìyẹn àbónífẹ́ẹ́nu àbálágídí ọkàn ṣé láì sí yìí so àwọn eléyìí báyìí ẹ̀rẹ́ lomi kò yọ ọmọ sí gbígbà pé gbígbà pé kò tiẹ̀ ṣe tọ́ka nípa ẹ̀sìn gbígbà pé yìí nìkan lọ́wọ́ bá lẹ́sìn mi ò fẹ́ wà láti mi o wàláì bẹ́ẹ̀ lómi ò ṣe máa ṣe nìyẹn lọ́kùnrin àti lómìnrin tọ́yẹ pé yọ̀ọ̀kan máa gbégbé já ẹ nígbà kọ́lọ́ ọba àdékẹ́ náà ò tiẹ̀ lẹ̀sìn mọ́ lọ́rùn ṣé bá rí sí i yóò máa gba kódà ó yẹ pé ládùúgbò ẹlòmíì kódà ó yẹ pé lẹ́gbẹ̀ẹ́ yàrá rẹ̀ báyìí ni mọ́sálásí wà tí wọ́n ti ń ṣe wá àti gbogbo wà etí ìkọ̀kan mílíọ̀nù ọkọ̀ sí ẹ̀rọ kò sálẹ̀ ìmọ̀kan nínú yàrá náà Ah, onífẹ̀ẹ́nu nìyẹn alágídí ọkàn nìyẹn èṣù jòkó tì í nìyẹn kò fẹ́ gbọ́ nìyẹn sọ wọ́n ní tó bá rọrùn fún yẹn láti kẹ́kọ̀ọ́ wọ́n ní àní àwíjàre ẹsẹ̀ tí ìsìnkú mọ́ sọ́ra rẹ̀ nìyí. àbẹ́tọ́ yẹn pé ibi tó dàgbà sí kò tí ẹ̀ rọrùn fún kò tí ẹ̀ sẹ́ńtọ́ àwọn èèyàn ti ẹ̀gbẹ́ dáwà nílẹ̀ rí gan abẹ́ òmẹ̀fẹ́ mẹ́rin kódà ní Kwara tẹ̀sí ní Kwara sá àbí lẹ́kọ̀ọ̀kan ní jẹ́ńdẹ́bẹ̀ ọwọ́ bí ẹ̀kọ̀ọ̀kan yẹn ọwọ́ tó gbọ́ òun náà ní múlò kọ̀mọ̀júbà ní lọ pẹ̀lú àti ti ojú kí ẹ dúdú gan àbọ̀ ẹ̀jẹ̀ gba Islam lórí àwọn àlùbọ̀sá inú dọ̀ irọ̀ àfúnlẹ̀ sí ìdàlá ìmàkà lórí ẹ̀ pé eléyìí gègé tó dé bá gègé àlàyé ẹ̀sẹ̀ tó dé ó ṣe eléyìí tí ò mọ̀ ní kò ṣe kọ̀mọ̀ ìpè lára ẹ̀sìn ni ẹni pé iṣẹ́ òdodo rẹ̀ kọ̀mọ̀ ìpè ó lára ẹ̀sìn ni òbí àdúgbò ẹ̀kọ́ ọmọ kókò dání wọ́n ní wàyà ọ̀rọ̀ ahlul ilm wọ́n láwọn ní mímọ́ wọ́n rí wípé anamastaharo min masail al-furu' wa ghayriha من شعائر الإسلام مما مما يشترك فيه غالب الناس لا تقبل فيه دعوى الجهل وفي ذلك يقول السيوطي رحمه الله ولا أول ما واري gbogbo ń gbajúmọ̀ anamọ̀sáàrọ̀ ni màsá ìlú ìṣòro ẹ̀ gbogbo àwọn tó bá gbajúmọ̀ tó gbajúmọ̀ nínú àwọn àlámẹ̀rí ìfòrú ẹ̀ àwọn àlámẹ̀rí ìfòrú ẹ̀ ni àwọn tí òkè sọ̀rọ̀ àkídà àwọn ọ̀rọ̀ bá ṣe kírun bá ṣe gbàwẹ̀ bá ṣe sàlùwàlá bá ṣe tàyámù tó ẹ pé kìí ṣe nípa àwọn àdìsọ́kẹ̀ wọ́n ní gbogbo tó bá hàn bẹ́ẹ̀ wọ̀gọ́ ìyá àtàwọn tó wọ́n tún yàtọ̀ sí àwọn màsá ìlú ìfòrú ẹ̀ mìsọ̀rọ̀ ìlú Islam nínú àwọn òfin Islam tó bá hàn mímọ yashariku fi hàn ọ́ọ́lìmù náà tó yẹ pé àwọn pàṣẹ́ntéèjì àwọn èèyàn tí wọ́n mọ̀ pàṣẹ́ntéèjì tó pọ̀ ni ẹ́ tó yẹ pé iye òǹkà àwọn èèyàn tí wọ́n gbọ́ àgbọ́yé rẹ̀ tí wọ́n mọ̀ iye òǹkà tó pọ̀ ni wọ́n ní látò balùfíhì dáhàwá ìjáàlì wọ́n ní àní gba ìpàpẹ̀mọ́ra aláìmọ̀kà lórí àwọn àlámọ̀rí wọ́n fi ìlànà ìyàkúrú sí yóò gbé rọ́ṣọ̀ ọ̀lọ́ wọ́n ní níbi eléyìí báyìí níbi orí ọ̀rọ̀ yìí ni àlìmọ́mù sùúrùtì fi ń sọ̀rọ̀ tọ́lá ọba kọ́ bá kẹ́ wọn àlìmọ́mù sùúrùtì ta sọ yìí jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ní kèfèrí wallahi àlìmọ́mù sùúrùtì yìí òun ni àbá yìí kó ti tẹ̀sẹ̀ rahima wọláwù fún yìí o wọ́n àlìmọ́mù sùúrùtì haqiqatan sufi ni wọ́n ni wọ́n àmọ́ àgbàfà nínú pípé yẹn máa ma àdìsí tí oríyàn bẹ́ẹ̀ fà ya hafizu ni wọn wọn pè wọn ní alhafizu suyuti àgbàfà ni wọn nínú mọ àdìsí subhanallah tó jẹ́ sí wípé rẹ́fẹ́rẹ́nsì ni wọ́n tẹ́wọ́n sọ̀rọ̀ nípa pé hadith kan lálàáfíà kọ̀ lálàáfíà hadith yìí bó ló ṣe rí ẹ máa rí fáà sí wọn pé jọ́júmẹ́ǹtì àìmọ́mù Suyuti lórí hadith yìí lélẹ̀ kẹ́rin máa bá pé authority ni wọ́n sá bẹ́ẹ̀ ni so nítorí pé inú àwọn olùmọ́lá ńlá ni àbá yìí wà kò wá sí ẹnìkan láyé kò sí ẹnìkan tí ó gba ojú ọ̀nà mà kọjá tí ò ní pàtàkì àbá yìí yóò túmọ̀ sí pé tá rí dídájú tàbí ká mọ̀ sọ pé àlìmọ́mù ah, sì ti ṣàyè ṣe ní báyìí ẹ̀ má tẹ̀ láti ṣe wọn. èyí ń tàṣìṣe kọ̀tọ́ka sí pé kò lóore má rárá rárá kò yẹ báyìí ti yìí gbogbo àwọn àyè máa wa Sheikh Albani wọ́n máa bàjẹ́ àlà wọn Sheikh Albani wọ́n máa ń sàpẹ́ nípa àfa yìí Sheikh Salih Uthaymin Sheikh Bombaz Sheikh Fawzan Sheikh Muhammad bin Abdul Wahhab gbogbo àwọn àyè máa wa àwọn àgbàfà wa náà máa ń ṣe àpọ́nlé ńláńlá fún àgbàfà yìí torí pé àwọn wọ̀nyí ṣe fitma wọ́n ṣe bọ̀ yí pẹ́sì ọlọ́run ba

wàlọ́ọ̀rì ẹ̀sìn ó ti dàrú ti pẹ́ o àti sẹ́gẹ́bí ti àti tí ò ṣe kọ́lá rọ̀ṣúlù láì wọ́n àti ìdìkan lè bàbá yín ẹ̀rọ àti ìdìkan là yìí ìdìkan là yìí ìdìkan lè náà wọ́n lè bàbá ti yín. wọ́n kálu kọ́ máa wà nídìí. adéwálé anabi wa Muhammad sallallahu ọmọ ẹ̀kọ́ àrọ́mà nàbí mi. adéwálé anabi ní wọ́n bá àbàdàn lò àbọ̀dọ̀ wọn bá lẹ Yorùbá ti fi ń jẹ́ adéwálé ẹ̀yọ́ ọmọ tó máa adéwálé ọmọ ọba nù ẹni tó lè jọba ọba aládé ẹ kí a tún àpá anábì adéwálé adéwálé anábì wa Muhammad anábì sallallahu alaihi wasallam anábì àtọ́jẹ tó tà àmọ́ anábì tó jẹ́ tó ta ó bá yọ wá lọ sínú anábì ìgbà lọ́wọ́ lọ́kọ ẹ̀ àyẹ̀bí súnà ni anábì súnà rẹ̀ yóò sọ̀rọ̀ ẹ̀ àmọ́ anábì tó jẹ́ tó ta. kí ẹ máa wo kí ẹ máa wòye sọ̀rọ̀ tí bá ń sọ fa èmi ò mọ báyàwó yìí ò tiẹ̀ gbà pálíkì yá máa ń bẹ ni níbi àwọn ọ̀wà táwọn èèyàn ń wù láwùjọ wa yìí ṣé bá ti yìí so wọ́n mọ̀ wọ́n bókọ̀ ànábì parọ́ wọ́n bókọ̀ ànábì jalè wọ́n mọ̀ bókọ̀ ànábì gbáwó yẹn tẹ́lá kù ọtí bí súnà níbi wọ́n ni ẹ bí súnà nìyẹn ẹ nínú ànábì ló ṣe náà ẹ ànábì náà ni wọ́n yẹ gẹ̀rẹ́ nu síbáyẹn ànábì lọ yẹ gẹ̀rẹ́ nu síbáyẹn ọlọ́run sànú wa o wọ́n ní afáwa àgbà afáwa yìí E lè rí láyé ẹ lè rí láyé wípé ẹnìkan pé àyìnbó mùsùlùmí ní káfíìrì mo fi ọlọ́run bá búra kò sí wàláì àyàfi àwọn kọ̀wárì jàbàtà àtàwọn ọmọ ẹlẹ́yìn àti àwọn ọmọ ẹ̀yà ní Egypt tó ti gbé àkídà burúkú yìí wá ipe ọ̀dà fún wa wo lọ sọ ipe àyìnbó mùsùlùmí káfíìrì ni tí ó bá ó wà lára ìbéèrè tí wọ́n bi Sheikh Yahya Hajuri lórí kílẹ̀ ìsàmpilé lọ wípé ìjàmbá tápẹ́ àlùmọ́mù sí yóò fi ní káfíìrì subhanallah ẹgbọ́n kan tí Sheikh Yahya Hajuri sọ. àgbàfà àti mo ní wọ́n lọ ṣe mọ̀tẹ́mọ̀rù kan ní Riyadh láìpẹ́ iná ó wà nínú àwọn ìbéèrè tán bí wọ́n tán fi ní ọkùnrin yẹn jìnà sí kọ̀ọ̀dìjì ní kọ̀bíì èèyàn pátápátá gbà ni kí a máa sọ àbí ustaz ìyá kàtí àkàtú nàkà láyé ibi tó ti máa sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àlùmọ́ mùsùlùmí ti tàbí kò sọ̀rọ̀ rẹ̀ tó wà ní ti tààrọ̀ fún mùfún. wọ́n sọ pé rahima allah kọ́lọ́n kọ́ bá wa kẹ́ ẹ̀. sọ wọ́n ní yankuru siyuti rahima allah. àyẹ̀wò mùsùlùmí sọ pé kullu man jahila tahrima shay'in mimma yashtariku fihi ghalibu an-nas. gbogbo ẹnikẹ́ni tó bá sá ìmọ̀ nípa nkẹ́kẹ́ tó yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kópa níbi ìnímọ̀ nípa rẹ̀ òun wá lóun sá ìmọ̀ká lórí ẹ̀ lam yukbal àní gba àìmọ̀ká rẹ̀ wọlé illa an yakuna qariba ahadin bil islam àyàfi tá a bá rí kó ẹ̀sẹ̀ gba islam nìkan ni àyàfi tá a bá rí pé kí ni o ẹ̀rí tó ẹ̀sẹ̀ gba islam ni. àwọn oníṣà àdìbàdì lè ti bàyí ìdẹ̀sìn àìlèyàmà àbí ó dàgbà sílùú kan tó jìnà sáwọn àbá ó dàgbà sílùú kan tó jìnà sí kíni o àwọn àfa àtọ́yẹ kẹ́kọ̀ọ́ mọ̀ nípa ẹ̀sìn. wàyà fà fi hà mísìlù dáríkà ìlú tó yẹ pé ibi tó dàgbà sí irú àwọn àlámọ̀rí yẹn lè pamọ́ sí wọn bẹ́ẹ̀ tí wọ́n ní mọ̀ nírú àwọn ìlú yẹn wọ́n tó wáyé pé ní èèyàn báyìí ni àti pé ká tó gbé ìdájọ́ léèyàn lórí lákòókò wo orú èèyàn yẹn ná tíye sáré oko níbo ní gbé tó kẹ́ bákan náà irú àlámọ̀rí wo ló ti kí ni ló sáyè màkà lórí ẹ̀ pé bá ní ti gbogbo ilé láwò ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ kéde pé ìwọ kan wá bọ́ta ọkà rẹ ọ̀sẹ̀ mọ́ ẹ ti di kèmèrí jíjà ó ti di kèmèrí náà o ó ti di kèmèrí ẹ̀mí òun ṣe kíni ọdún ọ̀tẹ́ yìí o ó ti jáde kó náà sí ni yàrá o èmi òun ṣe rọ ìmọ̀ ọ̀la òfo tìrú sí yẹn náà èmi ṣe rọ́bà gbogbo ẹ̀ kéde níbi kéde ìbílẹ̀ yìí èdè kìíní tọ̀ ọmọ òkúrọ̀ náà gbogbo orú eléyìí báyìí ẹwà ni kíni nígbà tó ti wá pẹ̀sù yóò tó ń kèfèrí ó ti wá jẹ́ kọ́lù ẹ̀kùn lọ́dọ̀ àwọn tó rí wọn pé àwọn àbá àtúntò ti wá lò mọ́ ọ̀gẹ̀ ń jẹ lọ ara ẹ̀yà ìwọ tó ń pẹ́ local champion ni ó kò yẹ báyìí wọ́n rẹ́ pé local champion ta ló mọ̀ ta ló tiẹ̀ fẹ́ ta ló. ok tọ̀ ọ́ dà ọba tó ní kèje champion yẹn wọ́n lè fi ṣe local champion kò yẹ báyìí ó tiẹ̀ ní champion níbi gẹ́gẹ́. so a báyìí ọ̀rọ̀ tí ó kàn nígbà tó yẹ kàn wé táìmù ara rẹ̀ tí ń jẹnu ara rẹ̀ yà ni so àbátabá jẹ́bẹ̀ láti máa yẹ nítorí àwọn ọmọ tí wọ́n ń gbàtàjẹ pẹ̀lú ẹ̀ yìí tó ń gbàtàjẹ yìí sẹ́mà yóò kàn dé yóò kàn bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ yóò dẹ̀ ma rọ́bíṣì yóò dẹ̀ yóò dẹ̀ yàgbẹ́ sí mà àwọn tó yẹ pé ìwọ náà dọ́gba pẹ̀lú tiẹ̀ náà àwọn ní sọ bẹ́ẹ̀ ni rọ̀ sídìí yẹn ṣé bá ní sèyí so the same thing ni òun náà kà kán lọ àwọn àbá òun náà kà máa yóò kà àwọn òbíbìlà àwọn ọ̀dọ́ gbé wàláhì àti ìtàwọn àbá sùn nàbà gbọ́ orí wọn dẹ̀rẹ̀ fẹ́ lè fàyà pé ta ní sọ̀rọ̀ yìí náà talẹ́ntì sọ pé sọ̀rọ̀ yẹn jáhì wàláhì báwọn àbá sùn máa ń sọ̀rọ̀ pé jáhì jáhì aláìmọ̀kánni jáhì khabith ẹ̀yẹ bú ni tẹkfíìrì kọ̀ọ̀rìjì wàláhì bá ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. inshallah tàbá padà ń lọ tàbá padà ń sọ̀rọ̀ lọ tàbá padà ń sọ̀rọ̀ lọ tàbá ń ti tàwọn màsáyì lómi. màá padà pílẹ̀ ọ̀rọ̀ ṣé èsì mo sọ pé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ recently yìí lórí ẹ̀ yìí. kò ní báyìí lè bá ṣe àwọn àlùkọ́ọ̀bù tán fún nìyẹn àwọn àlàjẹ tó fún Mr. Jabata nìyẹn. náà wọ́n ní ẹni tó wá rí báyìí wọ́n ní tọ́yẹ́ pé ìlú tó ti dàgbà ìlú kan tó jìnà sáwọn afọ́ àní wàyà fàfi hàmẹ́sìrì láàríkà tọ́yẹ́ pé àwọn alámọ̀rí ìmọ̀ ń pamọ́ sí wọn nínú kàtà àyíní zina gẹ́gẹ́ bí ìṣe zina léwọ̀ wàlkọ́tù àti pípáyà ìṣe léwọ̀ wàsálkọ̀ olè jíjà wàlkọ́mù àtọ́símú wàlkàlámì fi sọ̀lá àbí ká máa sọ̀rọ̀ lórí òun fi sọ́ọ̀ àbí máa jẹun nínú àwẹ̀ وقتل من شهد على غيره بارتكاب جريمة جريمة القتل فقتل àdìkà pa èèyàn tó وجري sí pé wọ́n jẹ́rìí àwọn ẹlẹ́rìí jẹ́rìí wípé ó pààyàn káwá parọ́ èèyàn di kò mọ̀ pé irú àwọn yóò lìdí sí irú nǹkan báyìí. فإذا رجع الشاهد عن شهادته فإذا رجع الشاهد عن شهادته wọ́n ní ẹni tó jẹ́rìí léèyàn lórí tó bá ti sẹ́ kó n bí ẹ̀rí tó jẹ́. wàkọ́lá máa ṣáìdì àkọ́ ọwọ́ sọ pẹ̀lú ẹlẹ́rìí mi pé tàìmẹ́tìlẹ̀ kẹ́mìbà àmàmà parọ́ ma ni o wàlám náírà annahu ayé almashhuda alayhi àmà wípé ẹni tá a jẹ́ ìlera yẹ yókùtàlù ìṣàhàdá sílẹ̀ kó wọ́n pa pẹ̀lú nta sọ yìí àmà kó wọ́n pa àwákà pa àmàmà parọ́ ma ni sẹ̀gbẹ́ngbà mi dìbí yẹn wò pé nǹkan àwọn èèyàn bí àwọn èèyàn mi àwọn èèyàn kan kẹ́kẹ́ lọ kan lọ hómẹ yẹn kẹpẹ a ah, kódà ó ti palágbájá sóko kan àwọn tó wá tó wá fẹ́ jẹ́lẹ́rìí yẹn kan wá kan wá kóra wọn jọ pé gbogbo wa á sọ kópa yẹn ni sọ̀rọ̀ pé nígbà tí sọ kópa yẹn tó sì jẹ́rìí bá jẹ́rìí tá a sì kárọ́ rí tá a kábàjá wa á ṣe kí ni á gbẹdájọ apààyàn lẹ́ni yẹn lórí apá nígbà tó wáyé ẹni wá jẹ́ pé a ah, inú àwọn ọmọ pé àwọn ọmọ pé àwọn ọmọ náà parọ́ máa ní àwọn ọmọ pé irú ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ni wọ́n nírú nǹkan báyìí wọ́n nírú àwọn àlẹ́. wọ́n ní alimami zainuddin ibn rajab alhambali àwọn náà sọ eléyìí náà jùlọ kàá yìí tí a bá lọ wo tíra al-ashbahu wan-nadha'ir lil-imam as al-ashbahu wan-nadha'ir lil-imam as-suyuti abọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ page two tabalawo tọ́bàtú dari àṣìyá ìkútùbí àrọ̀bíyà bìlkọ̀ ìrọ̀ bóyá ìṣìyá ònàfẹ́kọ̀ kálọ̀wò tọ́bàtú dari ìṣìyá ìkútùbí àrọ̀bíyà bìlkọ̀ ìrọ̀ tàbá yẹ pé tọ́bà ìlàbánilọ́wọ́ so kálọ̀wò page two hundred and twenty. naam nítorí àsìkò àti nítorí àwọn nǹkan míì wọ́n lọ sọ wípé wọ́n ní wàá yaqulu al-imam Zainuddin ibn Rajab al-Hanbali idha zana man nasha'a fi dari islam ibn Rajab al-Hanbali sọ wípé ẹni tó dàgbà sínú ìlú islam tó bá ṣe zina bayna al-muslimin ẹni tí ń gbé láàrin àwọn mùsùlùmí ó dàgbà sínú islam ó dàgbà sí ìlú ìlú islam ó tó wá ń gbé láàrin àwọn mùsùlùmí tó bá ṣe zina wàdá al-jahla bi tahlil az-zina tọ́wá ní ẹ àwọn ọmọ pé zina jẹ́ wọ àwọn ọmọ pé zina ọ̀dà làmì yóò kìlà ń kọ̀ olúhu à nígbà gbèrò rẹ̀ wọlé. lè anna zọ́ọ̀rọ̀ ṣáàl yóò kà dìbò wọ́n ní torí wípé ìtọ́hàn nínú ṣẹ́sí ìlú yẹn àti ṣẹ́sí ibi tó dàgbà sí yẹn ó jẹ́ pé lágbérọ́ nípa. ọ̀ gbọ́dọ̀ gbé láàrin àwọn mùsùlùmí yìí kó o dàgbà sínú islam kó wá lọ́wọ́ àti sẹ́sí ibi tó dàgbà sí yẹn ó ti sọ ó ti kó yẹ kó kúrọ́ ni pé irọ́ ló ń pa kí ẹ̀ka ní ìṣèkọ́ sọ fún ọmọ pólí ọ̀dà ó lè ní ọmọ pé èdè ọmọ pé padà kí ẹ máa jalè tẹ̀fà òye kó gbajúwò pé ọmọ ọmọ pólí ọ̀dà ó lọ́wọ́ tẹ business card ọmọ olè ní ọ kọ́ tẹ business card yẹ ọmọ ẹ̀kọ́ ọmọ pé kọ̀dà pé bá nídìí kí ẹ̀ka ẹ̀kẹ́ ìbá wa jáde sí ti kóòlù ẹ mọ̀ pé àwọn èèyàn àwọn ọlọ́pàá bẹ̀ ó bẹ̀ ṣe ayé ẹ̀lú ó lu tiẹ̀ fẹ́ ta tò nítorí pé lọ́ọ̀rù ṣáàl yóò ká dìbò nítorí hàn nínú ṣe sí ìlú ayé ibi tó wà yẹn ó jẹ́ kó yẹ kó kúrọ̀ ni. wà á ká lè kásúlù ádámù ìní ìdí láàdìkà wọ́n ní wọ́n ní kò bá àti ìyàwó ajẹ́ sí pé ìpìlẹ̀ ni pé kò nímọ̀ nípa nǹkan yìí ṣé bá ní tèyí sọ lè báyìí à nígbà wọlé lọ́wọ́ ẹ̀ wọ́n ní eléyìí báyìí kálọ̀ wọnú tíra القواعد في مذاهب الإمام أحمد بن رجب القواعد في مذهب في مذهب الإمام أحمد بن رجب قال هو page 323 طبعا هو طبعا طبعا دار الفكر ببيروت أبا رئيم نعم آه إليه بáyìí nínú àwọn alámọ̀rí tó hàn nìyẹn ẹni kí asáré lọ́bi àwọn alámọ̀rí tó pamọ́. máyà ń dárí ju tahta al-masail al-khafiyya àwọn nǹkan tó kó sí àwọn abẹ́ alámọ̀rí tó pamọ́ àbí àwọn alámọ̀rí tó pamọ́ tó ẹ sí àmọ́ fún yẹn ní àlẹ́gbẹ̀bẹ̀ ìjáde lórí ẹ̀. wọ́n ní amma al-masail al-khafiyya allati la budda fiha min iqamati al-hujjati wal-bayan والتفهيم ويندرج تحتها أمور أمور منها wọ́n ní ẹ̀rí àwọn àlámọ̀rí tó pamọ́ alẹ́sì alẹ́sì làbúdà fi hàmì ìkọ́mọ̀tì ṣọ́jà eléyìí tó yẹ pé a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣàlàyé fún yẹn náà a gbọ́dọ̀ fi ẹ̀rí hàn síwájú ká tó gbé ìdájọ́ lé lórí tó yẹ pé ọ̀rẹ́ yẹn ní káfẹ́ rí hàn yẹn lé lórí síwájú ká tó gbé ìdájọ́ lé lórí. káyì ṣàlàyé fún wọn ní àwọn eléyìí báyìí ó kó sábẹ́ rẹ̀ àwọn àlámọ̀rí tó ẹgbẹ́ tàwíìdù mẹ́ta ni wọ́n ka tàwíìdù méjì sínú àwọn almasailu zọ̀ọ́rọ̀ tàwíìdù rububiyya àti tàwíìdù uluhiyya nínú àwọn masailu zọ̀ọ́rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n tàwíìdù asma wa sifat nínú àwọn masailu khafiyya lọ́wọ́ ló fi jẹ́ pé agbọ̀rọ̀ yé dáadáa nínú àwọn alámọ̀rí tó pamọ́ tó jẹ́ sí ẹ kọ́kọ́ sí ìkọ́mọ́sí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́ọba àtàwọn òròyìn ọlọ́ọba èyẹ́ lè má pé èyẹ́ lè má mọ àwọn ìfọ́síwẹ́ orúkọ ọlọ́ọba pé ilé náà wà ní orúkọ ọlọ́ọba kí ẹ máa sọ pé kí ẹ máa wá kí ẹ máa fi ilẹ̀ fọ́nà àbí èyẹ́ lè má mọ àwọn òròyìn ọlọ́ọba tán kò yẹ báyìí nìyí sáré pé ìyàwó á ní orí ọ̀rọ̀ al-asma wa sifati kó pamọ́ yìí ó ní Imam Shafi'i ti ń sọ̀rọ̀ òun náà ń sọ̀rọ̀ lé lórí nínú tírà wọn. Imam Shafi'i lillahi asma'un wa sifatun la yasi'u ahadun raddaha wọ́n lọ́wọ́ ọba àlejò ní àwọn orúkọ tó pọ̀ ó dẹ̀ ní àwọn àròyìn tó pọ̀ tó pé ẹnìkankan ọgbọ́dọ̀ ẹnìkankan ọgbọ́dọ̀ dá padà ẹni tó bá wá lè takò àwọn orúkọ àti ìròyìn ọlọ́run ọba lẹ́yìn tí ó rinlẹ̀ wípé ẹ̀rí ti ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ tí ẹ ti fẹ̀rí hàn wọ́n ní wàmẹ̀ nìkọ́ọ̀lẹ̀fà báyẹ̀dà báyẹ̀dà ṣubú ti lùjẹ́ ti àlẹ́ yìí fàkọ̀tàfàrọ̀ ẹni tó bá wá lè yapa rẹ̀ lẹ́yìn tí ó rinlẹ̀ wípé ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ ó di kèfèrí nìyẹn ajẹ́ sí pé mẹ̀nìkọ́ọ̀lẹ̀fà kọ́bílẹ̀ ṣubú ẹni tó bá yapa rẹ̀ síwájú kátórí síwájú kẹ́rì tó dọ̀dọ̀ rẹ̀ kò ní kèbèrè tó ṣe tó pamọ́ ni. wọ́n ní wà á mà àti mo jẹ́ nǹkan dún ni wà á mà kọ́bílà kìyà mi lọ́jọ́ jàdì ìmọ̀ ẹgbẹ́ mi sáfì ní àmọ́ síwájú kátó gbé kátó gbé tó ti àdìde fún yàn kátó fẹ̀rí hàn fàyínà hùyó ẹgbẹ́ àrùbẹ̀jáde á fún láwùjáde pé ó sáyìn màkà nípa rẹ̀ ni lè á ní ilmà zalika la yudrak bil aqli wọ́n ní pé yìí máa nípa nǹkan báyìí làákàyè ò lè gbé àti mọ̀ pẹ̀lú làákàyè ọlọ́kọ́ ni kò yẹ báyìí nìsí so tabarí yàtọ̀ tó yẹ pé ó bá kó sírò àwọn àlámọ̀rí síwájú kí atori kí síwájú kí wọ́n tó ṣe ìkọ́mọ́sì tó jà fún àmì nìkan tó ṣe ìkọ́mọ́sì tó jà fún àgbà ibẹ̀ kọ̀ gbọ́ yé ni àgbà ibẹ̀ kọ̀ mọ́ ni ó sàyìn màkà nípa ni. nǹkan kan tó gbé nǹkan kan tá a kì í mọ̀ pẹ̀lú làákàyè wàlá rọ̀wúyàtì wàlá rọ̀wúyàtì wàlfitiri nǹkan tẹ́ òkè mọ̀ pẹ̀lú ròrí ni nǹkan tẹ́ òkè mọ̀ pẹ̀lú pé èyàn wà ròrí kan ni wọ́n ní fasabata naam fanusbitu alihi sifat wa nafi anhu at-tashbih kama nafahu an nafsihi wa nusbitu hadhihi sifat a wá fi àwọn ìròyìn rìnlẹ̀ fọ́lọ́ ọba wà náà fi ẹ̀rù a wá gbẹ́kù fọ́lọ́ ọba bákan náà àtẹ̀síríyà ìfi ìfi ọlọ́wọ́ ọba jọ ẹ̀dá a fi àwọn ìròyìn tọ́lọ́ ọba àlejò fi ròyìn ara rẹ̀ a fi ròyìn rẹ̀ fọ́lọ́ ọba at the same time a tún wá máa gbẹ́kù fọ́lọ́ ọba pé ìfi ọlọ́wọ́ ọba jọ èèyàn ìtumọ̀ ẹni pé tá a bá fi fọ́lọ́ ọba pé ọba ti rí ni bá a ti ń fìròyìn yẹn lẹ̀ láti máa gbé kúrò fọlọ́n ọba pé àmárìrì rẹ o ọjọ́ tàwọn ẹ̀dá àwọn ẹ̀dá náà rí ábìrìnlẹ̀ fọlọ́n ọba lójú ọ̀nà wípé à ń ṣèyàtọ̀ láàrin tọ́lọ́n ọba ti tẹ̀dá à ń gbé ọlọ́run ọba à ń gbé kò fọlọ́n ọba ìfi ojú ọlọ́run ọba jojú ẹ̀dá ẹnìkan gbọ́dọ̀ sọ pé ẹ̀yìn lọ́ọ̀hì ka ẹ̀yún nìyẹn ojú ọlọ́run ọba dàbí ojú wa láíláí tẹ̀síbíhù nìyẹn eléyìí báyìí ọ̀dà kúfúrú ni kò yẹ láì ní ti yìí so tá a bá ti fi ròyìn kan ilẹ̀ ọba bá tọ́lọ́ba lóhùn ní tá a sì mọ̀ pẹ́jà náà nírú ròyìn yẹn àwa máa fi àwa máa gbé kò pé irú ọba tọ́lọ́ níyẹn o ó yàtọ̀ pọ̀jọ tẹ̀dá ọlọ́wọ́n bá máa ń gbọ́rọ̀ àbọ́lọ́wọ́ gbọ́ ni àmọ́ gbígbọ́rọ̀ bá kì í báwa ṣe ń gbọ́ yìí bá máa ń rí náà bá máa ń rẹ́rìn-ín bá máa ń ọlọ́wọ́ bá máa ń sọ̀kalẹ̀ kìí ṣe bí irú sọ̀kalẹ̀ tiwa ọlọ́wọ́ bá máa ń ṣe mọ̀ kìí ṣe bí irú ṣe mọ̀ tiwa kò yẹ báyìí nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àsìfàtù fìlíyà àti àwọn àsìfàtù dàtíyà bákan náà àwọn àsìfàtù sèbòtíyà àti àwọn àsìfàtù sàbíyà àríma sàlàyé yẹn ní ìfọ̀síwẹ́wẹ́ kìí sọ̀rọ̀ la fẹ́ sàlàyé ní báyìí náà nítorí àsìkò wọ́n nírú àwọn nǹkan báyìí ìmọ̀mù ìmáàmù Ṣáfi'í ni wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ní wàdán fi àìhù àtẹ̀sí àkàmá náà fáwọn àìnásìlì fàkọ́ọ̀lù ọlọ́ọ̀bà àdìgá sọ pé lẹ́yìn sàkàmísìlì ṣe ọlọ́ọ̀ni kò sí ẹnìkan kan tó dàbí ọlọ́ọ̀ba kò sí ẹnìkan kan tí ìròyìn ẹjọ́ ti ọlọ́ọ̀ba eléwà nínú sọ́ọ̀tù ṣúrọ́ ayẹlẹ́ kọkànlá ọ̀rọ̀ tí mo sọ yìí àbálẹ́ ló tíra àlìmọ́mù Zadi gbé ọ̀ yìí wá nínú tíra wọn tẹ́pẹ́ ní àìlúwù lil aliyyil ghaffar al-uluwu lil aliyyil ghaffar tabalawo page one hundred seventy seven bákan náà Ibn Ibn Qayyim àwọn náà gbé wá fi ìṣìmá ìdíyùs wọ́n gbé wá fi ìṣìmá ìdíyùs ní page fifty nine Ibn Hajar náà gbé wá nínú Fath yàrá pé Fath al-Bari tọ́mi ṣẹ́hu Sahih al-Bukhari àwọn náà gbé wá níbi mujallad lẹ́ẹ̀kẹtàlá page four oh seven. Ah, wọ́n ní wọ́n ní minal mufid anazukoro anasifat wọ́n ní tó sànfààní wọ́n ní kásọ̀ kásọ̀ fún wa pé àwọn ìròyìn alẹ́tì tẹ̀ndẹ́rì yóò dáhùn mẹ́sà ìlú kọfíyàtì hiya sifatu lẹ́tì wákọ̀ àfihàn nìza wọ́n ní kìí ti gbogbo ìròyìn lọ́kọ́ sí abẹ́ àwọn ọ̀rọ̀ tó pamọ́ o wọ́n ní àwọn ìròyìn tá kó sí abẹ́ àwọn àlámọ̀rí tó pamọ́ tó ní ìdíkàṣe kọ́mọ́tò lójà lé yẹn lórí síwájú kásọ̀ gbèdàjọ́ lé lórí òun náà ní àwọn ìròyìn tó ń pè ìfàǹfà ṣẹlẹ̀ lórí ẹ̀ ẹnu òkò lórí àwọn òròyìn náà ìbáfàṣẹ lórí ẹ bẹ́yìn àlùsúnnàtì wa ghairihi ìbáfàṣẹlẹ̀ lórí ẹ láàrin àwọn àlùsúnnà àtàwọn míì àwọn àlùsúnnà fi rinlẹ̀ àwọn míì ti sàlùsúnnà láwọn òfin rinlẹ̀. àwọn òròyìn kan bẹ bẹ́ẹ̀ pé kò sí bàbá ń bẹ̀ ẹ wò ó sì nípa samiu gbogbo èèyàn lọ́gbà pọ́nlọ́ ọba ń gbọ́ àyẹ̀bẹ̀ kọ́ni àyàfi àwọn jà níyà nìkan àlùmọ̀ àṣírà bẹ́ẹ̀ àwọn súnfì náà gbà pọ́nà máa ń gbà fún ọ̀gbà pọ́nà máa ń gbọ́ ni. kò yẹ báyìí nìsín kọ̀wáìjì náà gbà ọlọ́wọ́ bá ń rí àwọn náà gbà fún ọ̀gbà ọlọ́wọ́ bá nímọ̀ àwọn náà gbà fún ọ̀gbà gbogbo àwọn ìròyìn báyìí tó yẹ sí pé ẹnu kò lórí ẹ̀ èèyàn ká ọgbọ́dọ̀ sọ pé kọ́wá sọ pé kọ́wá sọ pé ọlọ́wọ́ kì í gbọ́ àbọ́lọ́wọ́ kì í rí àbọ́lọ́wọ́ nímọ̀ dúró yẹ báyìí irú àwọn ọmọ sáyìlì báyìí irú àwọn ọ̀ròyìn báyìí nínú àwọn ọ̀rọ̀ tó hàn lọ́wà tí ó pé kò sí ìyapa lórí ẹ̀ bẹ̀tẹ̀ àwọn ọ̀ròyìn kan bẹ tó pé ìfànfà ń bẹ lórí ẹ̀ alùsùnà fi rinlẹ̀ àwọn àmì ìdíyẹ sí alùsùnà wò fi rinlẹ̀ irú ẹ̀ ni kàkìsíwá ìpọ́nà ọba àlùkẹ́lá wà ni pẹ̀lú àwọn àti ẹ̀rí nínú ìjìmá àti ẹ̀rí nínú làkàyè rẹ̀. kódà àwọn tẹ́tà fẹ́ ọlọ́run bá wà ní gbogbo àyè tẹ́tà fẹ́ bẹ́ẹ̀ náà bá wà kọjú sí ọ̀rọ̀ báyìí. èyí ti tọ́ kọjú sílẹ̀ èyí ti tọ́ àwọn abíyá rẹ̀ ẹ́ àwọn náà làkàyè wọn gan ní máa ń dá wọn padà sí pé òkè ọlọ́run bá wà. tọ́ba fẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run àti báyìí ọlọ́run ọ̀kẹ́ ọlọ́run òsì wọn àwọn òkè. bí wọn bá tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sí wa tá a bá bùkátà ọlọ́wọ́ bá ibi tẹ́lẹ̀ wọn kọ́ lọ òkè ni. àbí ẹ̀kọ́ ni kódà àdámọ́ ọmọ ẹ̀jẹ̀ nìyẹn gbà wọlé pé òkè lọ́wọ́ bá wà. ọ̀rọ̀ yìí alámọ̀rí yìí alámọ̀rí kan tó yẹ pé ẹnu òkò lórí ẹ̀ ìyapa ń bẹ láàrin àwọn alùsùnà àtàwọn míì tó yàtọ̀ sí alùsùnà lórí ẹ̀ wọ́n nírú àwọn eléyìí báyìí òun ló kó sí abẹ́ alimasailu kọfíyà tọ́jà sí ká tó lè gbé ìdájọ́ lẹ́yìn lórí ẹ̀ àkọ́kọ́ sàlàyé fún náà onímọ̀ mùsàfẹ́ sọ pé àkọ́kọ́ fún ní kọ́mọ́tò tó jà náà àbẹ́ ẹ̀kọ́ ni síwájú ká tó lè gbé ìdájọ́ lẹ́yìn lórí lórí ẹ̀. wọ́n ní ẹgẹ́ bí wọ̀lẹ̀ ẹgẹ́ bí símọ́tò bọ́lá ọba àlekẹ́lá wa mi tó ga bákan náà wà rú ìròyìn wípé ọlọ́wọ́ bá ọba tá ọba áàrí lọ́jọ́ gbẹdọ̀ kìyàmà wọ́n nínú àwọn ọ̀rọ̀ yìí bí ká wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ yìí tó pamọ́ lọ́wọ́ wọ́n ní bí ìlànà sìfáàtì lẹ́tì yàmi làwáàtì lè rògbòbí yàtì kàlùkùdùrọ̀tì wọ́n ní yàtọ̀ fáwọn sifat àwọn ọ̀rọ̀ ìkàtọ́ ẹ̀kẹ́ nínú ìtọ́jú ọ̀ràn yẹn nínú rògbòbíyà lọ́wọ́ nínú ìpípé ọlọ́wọ́ba pípé rọ́bù ọlọ́wọ́ba òun lọ́wọ́ bíi kúdùrọ̀tì so kò sẹ́nìkan kan bá ta gbogbo ọlọ́wọ́ bò ní kápá lórí gbogbo nǹkan àjọ fi àhà nítorí ń sọ ni pé o ti o ti relegate ọlọ́wọ́ bá pátápátá o ti o ti o ti o ti yẹ̀yẹ́ yẹ́yẹ́ sọ yí pé ọba ọ̀lẹ́ni ọba tí ò lágbára ẹ dákun ṣé ẹnìkan ó ròyìn pẹ̀lú lágbára kí ah, ah, so irú àwọn ìròyìn báyìí òun inú àwọn tó hàn bákan náà àlèélì gẹ́gẹ́ bí ìmọ̀ kí ẹ wá ròyìn ọlọ́run bá pátá ìmọ̀ kan lọ́wọ́ pé nǹkan kan bẹ tọ́lọ́ ọba ọmọ sábà pé ó ti tàbùkọ kódà ìyẹn gan sábà ròyìn yẹn pẹ̀lú àìmọ̀ kan sábà pé èyí ó fẹ́ wúlẹ̀ yọ fẹ́ já kódà kọjá pátá ìmọ̀ kan ní làwọn àbá sọ pé káfà àbíjá ni zamman ayé tabarọ aminhu mẹnu wà mí ahìlì wọn ni ó ti tó fún àìmọ̀ kan lábùkù kọjá sí pé kódà láìmọ̀kan kọ́ bẹ́ẹ̀ kó fẹ́ já gbàdá bá pẹ̀lú láìmọ̀kan <laughs> ó ń kó nígbà pé ebi láìmọ̀kan aláìmọ̀kan ti ní <laughs> so ẹsẹ̀ yẹn máa máa fi ròyìn tiẹ̀ inú rẹ̀ òní kí ẹ máa fi ròyìn ọlọ́run sọ̀rọ̀ pé wàhálà nílò àwọn báyìí inú àwọn abẹ inú nǹkan tó hàn lọ́wọ́ wọ́n ní fàhádì ìsìfáàtù tẹ̀lẹ́rì yóò tahta àwọn ọ sí àwọn tó hàn. ìta tó kó ní nǹkan ṣe pẹ̀lú wọ́n ní rọ́ọ̀jì àdàmà ọ̀dùrù bíi jahil àdàmà ọ̀dùrù bíi jahil fi sifati alẹ́tì láha tàálùkù alẹ́tì láha tàálùkù bí rububiyyati wọ́n ní kálọ̀ kàtírà àdàmà ọ̀dùrù jahil fi sifati alẹ́tì láha tàálùkù tàálùkù bí rububiyya kálọ̀ kàtírà yìí àfọwà wọ́n ní bákan náà kátó wọ́n lọ́ka àtúrú ìlkọ̀rọ́ọ̀fì káka page one hundred and forty seven nínú mujalladu ẹlẹ́ẹ̀kejì ẹ̀. Nàmi insha Allah ta'ala bíbá yìí náà ni aláǹfààní àti dúró sí lálẹ́ yìí. Lábẹ́ àwọn al-masailu al-khafiyya òun náà làwà àwọn àlámọ̀rí ẹ̀sìn tó pamọ́ tó jẹ́ sí pé síwájú ká tó gbẹ̀dájọ́ léèyàn lórí ẹ̀ àkọ́kọ́ rí pé a fún ní ẹ̀rí náà àkọ́kọ́ rí pé ẹ̀rí ṣe kí ni o ẹ̀rí dọ́dọ̀ ẹ̀ síwájú ká tó sọ wípé à yìí kọ́ ó ti wá tó sẹ́ńtà lè gbẹ̀dájọ́ lé lórí ṣẹlẹ̀ báyìí nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn àlámọ̀rí tó kó sí abẹ́ in tó pamọ́ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn táwọn láti fún yàrá wíjà rẹ̀ aláìmọ̀ká lórí ẹ̀ abẹ́rẹ́ láwà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀la ẹ̀sìn sàlàyé ṣé bá níbi yìí so ó sì ku àwọn bíi mélòó kan so inshallah ta'ala tí a fi parí àlámọ̀rí àwọn tó jẹ́ sí pé nǹkan tó pamọ́ yìí tí ó jẹ́ sí pé àkọ́kọ́ fún yàrá ẹ̀sìn ìjà lórí ẹ̀ síwájú ká tó gbé kọ́nà ọba kí ó ṣe wá ní ẹni tí yóò máa ṣẹ́kù lórí ìlànà tọ́lọ́wọ́ bá ti tànàbí sallallahu alaihi wasallam ẹni tí ó sì máa kọ́nà ọba nìkan kọ́nà ṣe wá ní ẹni tí ó máa lo àgbọ́yé àwọn sálà níbi ìgbàgbọ́yé ẹ̀sẹ̀ wa wala la ilaha illallah abẹ́lọ́wọ́ bá ìyẹ̀gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà àwọn sálà ìyẹ̀gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà àwọn ahlu وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك